mà ṣe o ìjàmbá ọkọ̀ ojú omi fẹ̀mí èèyàn mẹ́jọ ṣòfò lójijì títí di àkókò tá à ń kúrò yìí jọ làwọn òṣìṣẹ́ aláàbò Adamawa State Emergency Management Agency ASEMA ṣì ń wá òkú àwọn aráàlú kan tí wọ́n ní ìjàmbá nínú ọkọ̀ ojú omi tó wáyé lágbègbè Njuwa nílùú Rugange níjọba ìbílẹ̀ Yola South nípínlẹ̀ Adamawa lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ kẹjọ oṣù kẹsàn-án ọdún yìí òkú àwọn èèyàn mẹ́jọ ní àjọ ọ̀hún ti rí yọ jáde kúrò nínú omi náà báyìí nígbà táwọn mẹ́jọ mìíràn tí wọn kò kún gba ìtọ́jú lọ́wọ́ ní ọsibítù ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó wà nítòsí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. aláròye gbọ́ pé àwọn èrò mẹ́tàlélógún ni wọ́n wà nínú ọkọ̀ ojú omi ọ̀hún tí wọ́n sì gbéra láti ìlú njúwà tí wọ́n lọ sí òdì kejì lójijì ní ìjì burúkú kan jà tó sì da ọkọ̀ ọ̀hún nù sáàrin agbami lójú ẹsẹ̀ ni èèyàn mẹ́jọ ti kú ṣùgbọ́n táwọn òṣìṣẹ́ àjọ asema rí àwọn mẹ́jọ mìíràn yọ lóòyẹ̀ jáde kúrò nínú omi ọ̀sà ọ̀hún ọ̀gbẹ́ni Muhammadu Suleiman tí ṣe alákòóso àjọ ọ̀hún tó tẹ̀lé igbákejì gómìnà ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Katekwa Farauta lọ ṣàbẹ̀wò sọ́dọ̀ ẹbí àwọn tó pàdánù àwọn èèyàn wọn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún fi dá àwọn aráàlú lójú pé gbogbo ipá tó bá wà ní ìkáwọ́ àjọ náà làwọn máa sà láti rí i pé wọ́n rí òkú àwọn tó wà nínú omi yọ jáde bákan náà ni igbákejì gómìnà lòun ti pàṣẹ pé kí wọ́n pèsè aṣọ ìdáàbòbò ìyẹn life jacket fún gbogbo àwọn tó ń wọkọ̀ ojú omi lágbègbè náà pátá kí irú ohun tó ṣẹlẹ̀ yìí má bàa tún ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú mọ́ ó wáá rọ àwọn olùgbé agbègbè ibi tí wọ́n ti ń wọkọ̀ ojú omi pé kí wọ́n máa yẹ ojú ọ̀run wò dáadáa láti mọ̀ bóyá kò ní sí òjò tàbí pé ọjọ́ dáa kó tó di pé wọ́n kó sínú ọkọ̀ ojú omi rárá aláròye gbọ́ pé àrá burúkú kan ló sán lójijì òun ló sì ṣokùnfà ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún èyí tó mú ẹ̀mí ọ̀pọ̀ èèyàn lọ. adéwálé adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròye online television.